بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي الحمد لله رب العالمين الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه الغر الميامين ومن تبع بدعوتهم إلى يوم الدين أما بعد lẹ́yìn ìgbà tí à ń dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ìkápá sánmà tilẹ̀ ti ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n wọ́n láàyò lẹ́bi ìlà yamud òun lọ bá láàyè tí máa ń bẹ gbére gbogbo tó dá pátápátá wọn ò ń bẹ nígbà kan nígbà tó bá tó yá wọn ò sì ní sí máa òun lọ́ba tó nímọ̀ nípa àwọn tó lọ òun lọ́ba tó nímọ̀ nípa àwọn tá à ń bẹ àwọn tó padà tó ń la yé ńgbà tẹ́mi àti yín òbá tó ń sí mọ́ kò sẹ́ni tí ó nímọ̀ nípa wọn kọjá Allah subhanahu wa ta'ala ọba tí màá eléyìí ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun lọ́ba tó pè ànábì kalẹ̀ láti ṣàlàyé ìṣesí àwọn ẹni ìṣáájú láti ṣàlàyé báwo ni wọ́n ti bá àwọn ànábì ọlọ́run wọn lò láti ṣàlàyé kí ló jó orí fún wọn láti ṣàlàyé báwo ni wọ́n ṣe rí ọ̀nà ọ̀bà dẹ́dà láti ṣàlàyé báwo ni wọ́n ṣe gbégbèsè tí àwọn kan fi àti àríkọ́ṣe àti ẹ̀kọ́ àti ìpenilákèsí fún àwa tá à ń lò lónìí abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo ń ta wò lé má gbìyànjú tá a lè máa gbọ́ nínú tẹ̀ mọ́sàdì rọrùn fún wa torí pé tá a bá ní kí sọ́sọ̀lù Qur'an ń tẹ́ pè ní kí sọ́sọ̀lù Qur'an òní tàtàbù làásàr ìmọ̀ wo àwọn orí pa àwọn tó ṣáájú ká sọ fáwọn tí ń bọ̀ lẹ́yìn kan lè mọ báwo ni wọ́n ṣe ṣe ìtàn anábìwá Musa alayhi salam eléyìí tọ́ba adẹ́dà ń sọ ní súrọ̀tù Taha gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ ní gbogbo ìgbà súra yìí nìkan kọ́ lọ́ba adẹ́dà ti sọ̀rọ̀ rẹ̀ ó wá yóò ṣe díẹ̀ láti gbọ́ ìtàn yẹn láti rí gbọ́ yé a rí i pé àfáà wa inú kẹfì ẹ̀kọ́ ìmọ̀ Allahu Ta'ala ọlọ́mọ̀sábà sanwó-lẹ̀sán lórí wọ́n ṣe odidi tíra kan tó pè ní tíra kan pè ní Qisasul Anbiya odidi tíra kan nìyẹn wọ́n ṣe tíra kan tó pè ní Al-Bidaya wa Nihaya lè ṣe Ibn Kathir òun náà lè ṣe méjèèjì àwọn náà tó lè tafsiri Al-Kabir tafsiri Ibn Kathir a rí i pé kò sí tí wọ́n ṣe ń bẹ̀ irú kíṣọ́sọ̀ àǹbíyà tí wọ́n ṣe yẹn wọ́n lọ kó gbogbo àwọn àyà táwa náà ń gbìyànjú yìí táwa náà fi ń kọ́ sí wọn ni wọ́n lọ kó jọ látara pé àfẹ́rù pé ànábì Musa bó ló ṣe jẹ́ bó lọ̀rọ̀ rẹ̀ ṣe gbà wọ́n ìtọ́ba abẹ́dà sọ̀rọ̀ rẹ̀ lọ́nà tó pọ̀ téèyàn bá wá fẹ́ gbọ́yé èyàn wá bùkátà láti kó gbogbo àwọn àyà eléyìí tó pọ̀ tó sọ̀rọ̀ nípa ànábì Musa àti Fáráò torí pé anabi kan soso ní alukọ̀tàn tọba adẹ́dà sọrọ rẹ̀ tó pọ̀ ju gbogbo ànábì tó lọ rẹ̀ torí pé iná òkèlè kan ti ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ tó ti nú àwọn tọrọ òun àtọlọ́wọ́ ọba adẹ́dà pọ̀ lórí ilẹ̀ bó tiẹ̀ eje pé pípọ̀ ọrọ òun àtọba adẹ́dà ti po lórí ilẹ̀ tó ọba adẹ́dà bá anabi tí wàá sọ̀rọ̀ sọ́nà èké àtọlọ́ ọlọrun máa bá àti eléyìí tó ṣe fún bàní sọ̀rọ̀ kan tó jẹ́ pé ìran tá ànábì ó padà bá láyé ìran àti ìran bá wọn láyé sọ̀rọ̀ àwọn yóò mọ̀ wípé à ń bá bàbá Ísírẹ́lì wọ́n ti kíni wọ́n sì kẹ̀sùn wọ́n wà nìyẹn ìran yẹn sì gbẹ̀dì sí ìran yẹn ọba dẹ́dà dá wọn wọ́n cross around the globe hmm. àmọ́ wọ́n lọ mú sẹ́ńtà ìyẹn ni pé orílẹ̀-èdè kan tí wọ́n bù fún wọn nígbà tí ò pẹ́ ní nǹkan bíi 1947 ni wọ́n yan odidi orílẹ̀-èdè kan tí wọ́n pè ní kíni o Israel a country bearing Israel ní Middle East sùtẹ́ẹ̀tì mọ̀ yìí pé ìran kan ni tẹ́mi àfihàn wọn àwọn ànábì ọlọ́run tún wá pọ̀ nínú wọn àwọn ọba pọ̀ nínú wọn so ìtàn wọn pọ̀ púpọ̀ ó sì pàtàkì tánímọ̀ nípa wọn. Allah subhanahu wa ta'ala wọ́n wá rán àwọn ànábì wọn nínú ànábì tó rán sí wọn tí wọ́n dààmú lórí wọn púpọ̀ ànábì Musa tànábì Isa alayhi àwọn ni wọ́n dẹ́bùrú pé àwọn pa ànábì ẹ̀sà ìyẹn jésù ọmọ màríà torí pé bá ànábì musa ṣe lọ tán táwọn ànábì mi tó wá lẹ́yìn wọn iṣẹ́ tó tún tẹ̀lé tó tún tóbi jù mí ní ulul azmi minar rusul oníṣẹ́ ànábì ẹ̀sà tó wá jẹ́ fún bani Israil wọn ò rán wọn sẹ́lómi kọjá kí ni bani Israil. bani Israil nínú orí tọ́ba adẹ́dà ṣe fún wọn táàkà wọ́n ti kọjá òkun pupa ìyẹn ni pé òkun tí àmọ́ òun ń pè ní barul ahmed rẹ́sì lónìí tó ti òun ń pè ní rẹ́sì lónìí so inú òkun yẹn lọ́ba adẹ́dà tẹ fáráòrì àmọ́ ń gbọ́ ńgbà tá a wà ní kékeré wọ́n nígbà táwọn bàbá wa fi ń lọ mọ́kà wọ́n nígbà tí bàálù bá gba orí rẹ́sì pé ẹ yóò á fà á <laughs> so àríkè ọ̀rọ̀ yẹn wọ́n á ah, bóyá torí àwọn tó àwọn olùmọ́ni wọ́n kàn ń pè ní red sea kìí ṣe pómi tó wà bẹ́ẹ̀ sí kìíní kókó máa so abi Allah subhanahu wa ta'ala kójọ kó máa ṣàyẹ̀ ní sí wa wọ́n lọ́dún sáà níta bá débẹ̀ ni wípé wọ́n ti jáde ọba adẹ́dà wa nígbà tó ń mú wọn jáde ọba adẹ́dà ń ṣèrè gúnlé wọn lórí pé yáàbá ní ìsọ̀rọ̀ ẹ rántí nígbà tí mo là yín lọ́wọ́ ọ̀tá yín mo dẹ̀ sàdéhùn jáníbi túrùl ayman ìyẹn ni pé jíjáde tán kọjá lórí kópa wọn ń etí bèbè jáníbi túrùl ayman fi book atil mubaraka ibi tó bá dẹ́dà ní ká nàbí musa máa kó wọn lọ Baitul Maqdis ni wọn lọ. so àmọ́ wọ́n lè tí bèbè já níbi turrel ayman níbi ẹ̀gbẹ́ ibi tó bá dẹ́dà ti bá nàbí musa sọ̀rọ̀ ńgbà tí ń bọ̀ láti madiana ní òní ìyẹn nígbà yẹn ọba dẹ́dà wa sọ fún wọn bẹ́ẹ̀ oríkulẹ̀ yẹn desert yẹn wọn ò lè gbìn kankan bẹ́ẹ̀ lọ́ba dẹ́dà sọ fún wọn yìí pé wàhálà zanna alaykum mọ̀lẹ́mọ̀ ẹ̀ nígbà tí dáko. ẹ nígbà tí dẹdẹ tó ti yé màá máa sọ tẹ́ẹ̀mọ̀ jẹ fún yín ó wá sọ èso kan tá a pè ní hálọ́wà ó sọ fún wọn látòrí igi wọn máa ni àwọn kọ́ ni wọ́n gbìn bẹ́ẹ̀ ni wọn lọ máa kó ẹyẹ lórí igi nínú oúnjẹ tó dáa jù lásìkò yẹn ni àmọ́ a sọ fún wa ní ìjọ júmọ̀ tó lọ wípé kò tẹ́ wọn lọ́rùn wọn ni Musa dẹ́ọ̀lánà rọ̀bàkà yukhrij lana mimma tunbitul a fẹ́ ká máa jẹun tó wà lórí igi oúnjẹ yẹn ti sú wa jẹ́ ká máa jẹun tí ń jáde lábẹ́lẹ̀ àwọn fẹ́ dáko. ọba aláwa ni kùlú mi ń tọ́yì bá ti máa rọ̀bà kò náà ẹ má dára yín làmú o ẹ máa jẹ nínú tó dáa eléyìí wà ní oúnjẹ tó dáa jùlọ. Allahu a'lam bima yusuf lè ṣe báyìí ọba adẹ́dà ló mọ tí ó fi ara wa láǹfààní tó bá ti ní ẹ jẹ nǹkan kan ìmọ̀kùnrin tí ó ṣe wa láǹfààní tó bá ti ní ẹ má jẹ nǹkan kan kò lè ṣe kí ni kò lè sóore ń bẹ̀ fún wa tẹ́ ẹ bá rò pé oore wà ń bẹ̀ lónìí tó bá di lọ́la ìnira tí ó bẹ̀ ń bẹ̀ pọ̀ ju oore ibẹ̀ lọ ẹ wọ ọtí mímu ó ní àmọ́ mọ́tí. àwọn èèyàn rò pé ńgbà tó sọ wípé tí ìmọ̀nà fi olè náà àǹfààní wà ń bẹ ọtí àwọn èèyàn so kí láǹfààní tó wà

kí ló yẹ ká fi pàdé oore òun náà ni ká tẹ̀lé lánàá ẹni tó ṣoore fún wa bẹ́ẹ̀yàn bá fẹ́ dúpẹ́ oore tó bá adẹ́dà ṣe fún òun pé tó bá jẹun tó bá mu kó wá wò pé kí lòun fẹ́ fi ṣèjọsìn fọba aláàfọ̀n torí pé à ń jẹun nítorí ká fi lè ṣèjọsìn ni kì í ṣe pé àwáyé wa jẹun. Hmm. lẹ́ẹ̀kan sí àwa ara à ń jẹun nítorí ká lè ṣèjọsìn ká lè ṣe ojúṣe wa sọba tó dá wa kì í ṣe torí kíni torí mm. ká lè wá jẹun ọba dàda torí ẹ̀dá wa ma khalaqtul jinna wal insa illa liya'budun wa inni la gaffarun ọba dàda wá ròyìn ara rẹ̀ sifatul mubalaka li gafur òun ni pé òun lọ́ba tí máa forí ẹ̀ṣẹ̀ jìn àwọn olùmọ́ni ọba dàda sọ̀rọ̀ ìṣáájú tóró ti mọ̀ pé kọjá là mm. ìyẹn túmọ̀ ní pé ẹ ṣe ń tí ẹ bùkátà láti túbà tẹ́ ẹ bá wá sẹ̀yìn ń tó dáa jù ní kẹwàá mi lọ́la foríjì wà ní lágàfàárù lèmọ́n tààbà mo jẹ́ ẹni tí màá forí jìnnì àmọ́ condition gòfòrọ́nù zùnú o ní wípé lábúdà mi nà tàwùbà kí náà ń pè ní tàwùbà tí yorùbá máa ń sọ pé túbà ẹja túbà o kì í ṣèdè yorùbá hmm. ó kẹjọra wọn ni ẹ túbà o túbù lárúbáwá ni ètùmọ̀ ni pé irji'u fàfẹ́rù ila rabbikum ẹ padà sọ́dọ̀ ọlọ́run bá yín ẹ pọ́ǹdì ẹsẹ̀ náà ń àjẹ́ pé kéèyàn tó sọ pé astagfirullah kó tó máa wọ ọlọ́run pé ọlọ́run forí jẹ̀ mí ẹsẹ̀ tó dá yẹn yóò kọ́ sí yóò kọ́ kú òun bẹ́ẹ̀ yóò wá padà lọ máa ṣe dáadáa ẹni tó túbá tó ọba wà á nílà sọ́ọ̀lẹ̀ ha ó wá ń padà ń ṣiṣẹ́ dáadáa eléyìí tó jẹ́ pé iná làhásánà ti yorùbá himuna sẹ́yìn ha téèyàn bá dá ẹsẹ̀ kó wá máa wó dáadáa wo lòun ó ṣe tọba dẹ́dẹ̀ ó fi máa pa ìdá yẹn rẹ́ téèyàn bá ti ń ṣe dáadáa dáadáa téèyàn bá ṣe ọba dẹ́dà máa fi ń pa àwọn àṣìṣe rẹ ni ẹ wo orú àwẹ̀ tá a gbà yìí tó ti yé ẹ wo kí ní máa ń sọ́mọ rọmọdọ́n ẹni ọba dàdà ó fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti sọ̀látùl màktúbà wọ̀síyàmù rọmọdán yukaffiru máa baynahunna idha junibatil kaba'ir àwẹ̀ gbígbà àwẹ̀ kan lẹ́yìn àwẹ̀ kan irun kan lẹ́yìn irun kan hajj kan lẹ́yìn hajj kan wọ́n máa ń pa ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin méjèèjì rẹ̀ ni ìyẹn ni pé innal hasanati yuzhibna sayyi'at ثم اهتدى ثم اهتدى بمعنى ايه ثم استمر على الاسلام ومات عليه wọ́n ń tẹ̀síwájú lórí bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ títí tó fi ṣe kíni tó fi pàdé ọlọ́run lórí islam kò yẹ. Allah subhanahu wa ta'ala eléyìí ni wá sí ìpenilákèsí tọ́ba dára pé bàmí ìsọ̀rọ̀lá tó pè wọ́n lákèsí àmọ́ gẹ́gẹ́ bí àdámọ́ ọmọnìyàn aláìláròjinlẹ̀ wọ́n padà yapa. kí ni ìyapa wọn ìyẹn ni wípé wọ́n kọ àṣẹ ọba dẹ́dà wọn ò tí bẹ́ẹ̀ lè sọ pé wọn ò tí yọ ẹsẹ̀ kúrò nínú odò tí wọ́n ti ń dẹ́sẹ̀ torí pé àdámọ́ ọmọ nìyẹn ni wípé fàyèzá rọ́kìbú fílífúlìkì dá àwọn wọn àmúkùrìsí ìnàlá òjì tá a bá gbọ́kọ̀ ojú omi tọ́kọ̀ máa ń fì tí ìjì omi ń da àwọn èèyàn láàmú tí táyà mọ́tò fẹ́ bẹ́ tá a pariwo ah ọlọ́run ọlọ́run tí mọ́tò ń ba ilé dúró tá a bá yọ táyà tá a rí pé táyà èso ló gùn tá a bẹ̀rẹ̀ tọ́fíìsì táyà ń padà àwọn èèyàn bẹ̀rẹ̀ wọn ò ní rántí pé ẹ̀wọ̀ ẹ̀já kírun náà hmm. tọkàn wọn bá ti lè balẹ̀ báyìí ẹni tó ní ọkàn mi ò balẹ̀ ní ọkàn mi ò balẹ̀ ní ọkàn mi ò balẹ̀ ní tọkàn rẹ bá balẹ̀ yóò gbàgbé pé òun pé ọlọ́run gbà tọkàn òun balẹ̀ hmm. ìyẹn túmọ̀ ìpọ́n mi bàní Ísírẹ́lì ọba tó gbé wọn kọjá òkun pupa wọn ò tí ì kọjá òkun pupa tán ti bẹ̀rẹ̀ sí tàpa torí wípé téèyàn bá ti yó tán ń làlá ti sọ fún wa ara fi padà sínú suratul A'raf arik musa àlàyé fún wa súra yìí ọba adẹ́dà ó sọ̀rọ̀ ànábì musa láwọn àyè tó pọ̀ ogún àtẹyọ kan ní kíni ogún àtẹyọ kan ní súra tọba adẹ́dà ti sọ̀rọ̀ ànábì musa alayhi salam tàbá padà ọ̀rọ̀ sínú suratul A'raf Allah subhanahu wa ta'ala ó wá fìdí rẹ̀ múlẹ̀ ìyẹn Quran seven ayah one hundred and thirty eight وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم nítorí ka jẹ́ padà lọ́bẹ̀ a rò wípé kí fa ọ̀rọ̀ tọ́ba dada sọ mú súrà tó tọ́wá ka ìpè wà má ájàláka à Musa Musa lọ́dọ̀ tó ti yé kí ló dé tó kánjú kúrò lọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ló ti ṣẹlẹ̀ ìyẹn ni pé máa zukira fil Qur'ani fi makanin mujmala níbi tọ́ba adẹ́dàbá sọ tó kójọ níbòmíì yufassil fi amakin ukhra yóò wá fọ́ sí wẹ́wẹ́ pé mo ti ṣàlàyé rẹ̀ tún ẹ̀ pé tẹ́ ẹ bá fẹ́ gbọ́ tó ṣẹlẹ̀ ṣúrátù tọ́ àyè dáadáa mo ti ṣàlàyé ẹ̀fà nẹ́bí láàyè mí ìyẹn ni kí ni ìnú ṣúrátù àárọ̀ ó ní wájà wá zúná bíbá ní Israel ipa àbáni Israel òka òun ọlọ́run ló mú wọn kọjá òkun ṣètìrì albahara odò ńlá ni wọ́n ń pè bẹ́ẹ̀. فأتوا على قوم يعكفون على أصنام لهم. fa gbogbo ìgbà tí Al-Kùránì bá ti lọ fa wọn ò tí ì pẹ́ tí wọn ò tí ì kọjá lórí odò yẹn wọ́n kàn jáde báyìí tọ́kàn wọn balẹ̀ tí wọ́n rí Fáráò tó ń tẹ̀rì tó ń mumi tọ́kàn balẹ̀ pé Fáráò kú ah, <coughs> kò sí wàhálà mọ́ àti dọ̀gá wa ìyẹn ni pé wọn ò tí ì kórinṣẹ́ lé wọn lọ́wọ́ ọmọọṣẹ́ tí wọn ò tí ì kórinṣẹ́ lé lọ́wọ́ tó ti ní ah, ọ̀gá wa ẹ wò wò àfẹ́ǹtẹ̀ yíyan wa jẹ ní. fàátà ò bẹ́ẹ̀ ni wọ́n rí àlàkọ́wọ́mí yá kò fún na àlà àsùnmẹ́mìlá náà bá rí àwọn àjọ kan àwọn àjọ wo ni wọ́n rí wọ́n rí pé àwọn àjọ yẹn yá kò fún na àlà àsùnmẹ́mìlá wọ́n rí tí wọ́n ń sin ògédègbè yakufun ibẹ̀ náà ti yọ akọfà kó máa ṣe kí ni kó máa jọ́sìn fún nǹkan àlá ni wọ́n bọ̀ làwọn osa wọn wọ́n kọjá lọ ya musa ilahan kama lahum musa ire musa ìlà ọlọ́run kan kàmá irú àwọn ọlọ́run táwọn ẹni yìí sìn àwa náà nídìí irú rẹ̀ kí ló mo fẹ́ kí la lè rò dáadáa lórí ẹ̀ ìyẹn túmọ̀ yìí pé ọmọnìyàn bùkátà àkídàtì tawhid ká mọ ọba tá à ń sìn ọmọnìyàn wọn máa fẹ́ rí tí ń sìn gbà mí torí pé bá nàbì musa fẹ́ ń júwèé fún wọn wọ́n wà àdìsọ̀lá ahadi ni wọ́n bèrè islam islam yẹn ò tí ì jòkó tán lọ́pàá tó dé pé tẹ bá ni tó gba islam ẹ má fi lọ́rùn lẹ o hmm. iṣẹ́ pọ̀ tẹ́ sí lára o ẹ má rò pé tí ń kírun o irun yẹn ó kàn ń kí ni kò yé o hmm. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà tẹ́bí sún islam islam yẹn ò ṣe kí ni kò yé o hmm. oye a jẹ́ pé islam yẹn ò tí ì yé wọn tọ́ba aláàánú kàn nínú sọ pé wọ́n sí tó bá yé wọn ni wọ́n gbàgbé pé ọlọ́run kan ló rán musa fáwọn wọ́n gbàgbé wípé ọba abẹ́dà kan ló pa musa láṣẹ kó na ọ̀pá sí kí ni sókun. So, àwọn yẹn ló ti gbàgbé lórí ọpọlọ wọn wọ́n fi sọ pé ìdí allah náà ìlà báwa náà wọ́ lóhùn kan kàmáàlà ń à gẹ́gẹ́ bí gbogbo yorùbá náà ṣe máa fẹ́ àwọn náà fàfẹ́ rọ́lọ́hùn kékeré. Ọ̀la ìnákùn pàwọ́n tẹ̀jẹ̀hálù. Ọ̀la àlẹ́dì Musa ní ìnákùn á èyí tí wọ́n rí pàwọ́n tẹ̀jẹ̀hálù á àṣálà ìmàkàn nìyí. Hmm. Ìyẹn túmọ̀ pé àṣẹ ẹ ti ẹ̀ kí ń ronú irú kí ni ìbá àṣẹlẹ̀ ẹ wá gbàgbé gbogbo oore tọ́ba abẹ́dà ṣe fún yín sábàpàrà sínú sọ́tọ̀ bákọ́ra ọba abẹ́dà bẹ̀ sọ fún wọn wà ní àǹjáyé náà kún mí ní àlè fìràhùn ẹtì gbàgbọ́ pé lẹ́yìn láàyè ló ní wàá ní farakínà bí kùmùl báhàrọ̀ fa ìjà iná kún wa azọ̀kànà àlàfíà àwọn ẹ̀wà wàá ní farakínà bí kùmùl báhàrà bí gbàgbọ́lọ̀ ọba aláàṣọ fún wọn pé mi ò ya òkun fún yàn rí hmm. mo wá ní kó pín farakínà bí kún ẹ̀yìn nìkan mo ní kó òkun kó là fún yín mi ò lá fún fáráò ń bò wọ bẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni tó tẹ̀rì. fáǹdà ìnákún ẹ̀yin wá là ó ń tẹ̀rì wà ń tún tààrù wọn ò sí lẹ́yìn yìí o ẹ̀ ń wò báyìí tí fáwọn fi mú mi kí ìsèpé ojú yìí fọ́ lójó pé kọ́mọ́n gbogbo ń yẹn ò jẹ́ kí má mà dájú máa bẹ yẹn musa mm. àlù ó fi ròyìn wọn torí wípé wọ́n jẹ́ gbogbo tí wọ́n rí òsì wọn láǹfààní ó yẹ kó bí dájú fọkùn wá bí إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون إن هؤلاء كيلو دي هؤلاء àwọn tẹ́ ẹ rí yẹn tẹ́ ẹ rí tí wọ́n ń ṣe òsàn mutabaru ma ń fi nínú ìparun ni wọ́n wà Allahu akbar ajẹ́ ara kùtùrọ́t ewu kátọ́rù tí ń bẹ lórí kéyìn ó sin òsàn nìyẹn mutabaru ma ń fi nínú ìbàjẹ́ aburú ńlá ni wọ́n ń bẹ wà bá tìlù ntí ò da aburú ni wọ́n ń ṣe màkánú ya àmẹ́lù ntẹ́ ṣé ẹ̀yin ṣé bàjẹ́ yẹn ló yẹ kẹ́ ti san ọba adẹ́dà lẹ́sàn lórí adúgbò orí tọ́ba adẹ́dà ṣe fún yín ẹ jẹ́ wà anzalna alaykumul manna wassalwa ó yẹ ẹ̀ṣẹ́ bí ní pé ta ni ń sọ ẹja kalẹ̀ fún yín ẹ̀ta ni ń sọ ẹyẹ tí ń sọ kalẹ̀ fún yín gbogbo yẹn náà tó tẹ́ bá rọ́ọ̀mọ nìyẹn náà lórílẹ̀-èdè tá a wà yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ orí tó bá dàda ṣe fún wa tó bá ti le tá a bá ti yó bá a ti kí ni a ti gbàgbé tí ọmọ nìyẹn bá wà nǹkan pàtàkì jùlọ tóbìnrin bá ti ń tọrọ ọmọ kò hmm. síbi tí ò lè tojú bọ̀ lọ hmm. tó tiẹ̀ tó bá dirí lọ́lọ́ àláàfà kan lápèjúwe tọ́lọ́n kọ́dàrú pé àfà yẹn bẹ lọ́hùn fún à ẹ má jẹ́ nǹkan ibẹ̀ ni o hmm. ó ti gbàgbé wípé ńgbà tí ń wọ ọmọ wọn bẹ lọ́hùn fún àmọ́ ńgbà tó rọ́ ọmọ tán ó ṣe kí ni ó ti gbàgbé ìgbàgbé ti dé wà máa súnmi ìsánù ìsánù ìlà àlìmọ̀sí yìí àti wò sàdé nípa ọmọnìyàn ní ìsánù àyàfi torí pé ń gbàgbé wà mọ̀lẹ́kọ́lùmù ìlà ìnáwó yàtàkọ̀lẹ́bù àfàdédé pé ọkàn ní ọkàn torí pé máa yí ni. قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين. Ànábì Mùsá alayhi salam ó wá ń tètè ń pè wọ́n padà ìyẹn túmọ̀ yìí pé gbogbo ẹni tẹ́ ẹ bá fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni o ó gba islam ni o ẹ má sí láti fi àkídà fi tàwhídì náà ẹ gbọ́dọ̀ jọ mọ̀ yìí pé Allah tó fẹ́ gbogbo àyè kọ́ ló wà o ó tí a máa a sì gbọ́rọ̀ nígbà gbogbo ń bẹ ni ẹ̀kọ́ tí Jibril wá kọ́ àwọn sàhábà nígbà tó wá bá nẹ́gbà tó gbé fọ́tò kan wá tó jókòó tì ó fẹsẹ̀ rẹ̀ méjèèjì tí orúkún ẹsẹ̀ anábìwá muhammed méjèèjì kí àtọ̀lọ́ ọlọ́kọ́ máa bá ó wà ní yá muhammed ìrẹ́ muhammed akbir ní alẹ́ ẹ̀fàn fún mi ní ìrò kí ni wọ́n ń pè ní dáadáa ẹ̀gbọ́n tó kéèyàn ni kéèyàn dáadáa kí ni ń pè ní dáadáa alẹ́ ẹ̀fàn kéèyàn ó ṣe nǹkan in perfect way anábì sọ fún mi pé àǹtá àbúdọ̀ ka ka sin ọlọ́run torí pé fa ẹ̀yìn lẹ́mu tẹkùn tàrà áwù àmọ́ tọ́ ọba wa mọ̀ pé òòrí tó ti mọ̀ pé ọba adẹ́dà ń rí ẹ. ara ń tà sí pé ọba adẹ́dà ń sànpè lólùgbàgbọ́ òdodo òun lẹni tó jẹ́ pé àlẹ́bí ìnà yóò mì nàbìlẹ̀kẹ́ yìí àwọn tí wọ́n nímọ̀ nípa kọ̀kọ̀ gaib

àtọ́ba tá a sì ní mọ́sárì ká tó kú èyí hmm. àgẹ́yìnrọ̀lọ́ ìyẹn pé yàtọ̀ sí Allah al-ma'budul wahid ẹni tó jẹ́ pò nìkan nìjọsìn tọ́sí lọ́dọ̀ abẹ́gí kun ìlà ṣé ẹlòmíì tó yàtọ̀ sílẹ̀ ẹ fẹ́ kí n tó mú wá fún yín lọ́lọ́run. wàhùwà fàdọ́làkùn màálàmì. ṣé ẹ gbàgbé ni wàhùwà fàdọ́làkùn màálàmì òun ló gbé yín lọ́lá lórí gbogbo ayé ọlá wo ló ṣe fún wọn ohun tí ò ṣe fẹ́ dà kan ó ṣe fún yín lásìkò tí yín fàdọ́làkùn màálàmì gbogbo àwọn tí ń bẹ lórí ilẹ̀ yẹn ni pé àwọn tí wọ́n ń jẹ yín níyà ó gbé ilé ọlá lé lórí kò tó ni ó tó náà lánàá ó yẹ kórílẹ̀-èdè tá a wà náà ò lè ronú nígbà kan wọ́n ń pè wá ní giant of Africa bóyá hmm. ta ló gbé wa lọ́la yẹn àmọ́ ń gbà tá a fayọ̀ bẹ́ẹ̀ hmm. tá a rántí ọba adẹ́dá tá a padà tá a lo òfin ọba adẹ́dá kí ló ṣẹlẹ̀ ń sìn àwa lè nawọ́ sókè ó máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ wọ́n wà ní ìlú títún tòsí hmm. káwa sọ pé náírà tiwa ni wọ́n wá ní one thousand ẹyọ kan sí dọ́là ẹyọ kan níjọ́ tí náírà àti dọ́là ń ṣe kí ni tí wọ́n ń dọ́gba ìbéèrè tẹ́bi wá ni wípé ṣé ilẹ̀ míì la wà lánàá yàtọ̀ sílẹ̀ yìí ni kò sí ìkẹ́kẹ́ àìmórí la fi pàdé ẹ̀ kí la pè é níjọ́ tí rìsáàbù wa owó ìṣúwóná tá a máa tọ́jú àìbá àmọ́ tá a lè yáàyàn níbẹ̀ níjọ́ tí Nàìjíríà ń bo Saudi Arabia lọ́wọ́ tó ṣe kí mo pè pé ẹ gbà ẹ wá sọ lónìí fún wa a tó bẹ́ẹ̀ ọlọ́run mọ́sàjà tún tó bẹ́ẹ̀ o torí pé ìrọ̀bá tá à ń sìn ìrọ̀bá tá à nígbàgbọ́ nú ẹ̀ ká wá sọ pé àwa ni àwa àti sáadà rí àti kí ni kò jọ kò jọ sáájú ó bùn wá lówó ń sìn ni. ó wá di pé ọmọ nàìjíríà àwọn tí wọ́n lé wa nílùú wọn lánàá àwọn làá tún sá lọ bẹ̀ lónìí só kó rí bẹ́ẹ̀ fàbálàkùn àlàlà àlẹ́mí nígbà yẹn kò sí tó jẹ́ kí ọ̀rọ̀ wa ó dì báyìí kọjá ìmoore ìsìn míì tó yàtọ̀ sọ́lọ̀ táwọn afá ń pè wá pé ẹ wá o ẹ má gba ìbàjẹ́ yìí láàyè hmm. àwọn èèyàn wá gbà láàyè ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀ sí wa hmm. bẹ́ẹ̀ lọ́rọ̀ bá ní ìsirayẹ́lá náà ṣe rí وإذ وإذ أنجيناكم من آل فرعون يصومونكم سوء العذاب ìyẹn túmọ̀ yìí pé Allah subhanahu wa ta'ala nígbà tí àlámọ̀ rí ìrí bẹ́ẹ̀ mo fẹ́ ká sáré sún díẹ̀ sísàlẹ̀ ká lè padà sí wa máa ájàlá ká ń kọ̀ ní kẹ̀yà Musa kí ló jẹ́ kó tètè kánjú nígbà tó ṣe wá àṣekún yẹn tán wàwà adná Musa sàlásì nà laylatan ọba dàdà ni mo wá sọ fún Musa pé wà o wàá wá bá mi torí pé ó fẹ́ dúpẹ́ ọba alẹ́dàá wá sàdéhùn fún anábì Musa yìí pé wàá gbààwẹ̀ fún thirty days ẹ ti rí àwọn olùmọ́ni àwọn apá kan náà àwọn olùmọ́ni ó gbààwẹ̀ ní thirty days thirty days tó wá gbààwẹ̀ yẹn ó wá rìn pákò wọn làwọn mọ̀lẹ́ka rẹ̀ pé kí ló dé ó wá kánjú ah, kí ló dé ó apákò tó rìn yẹn kọ́ ni ìyẹn ni rúnrún ẹnu rẹ̀ yẹn kọ́ ló túmọ̀ pákò tó gbọ́dọ̀ rìn torí pé ìyẹn láti rí wípé chíchẹ́ǹjì ẹnu aláwẹ̀ mùsùlùmí àtúyàbù ìndàlọ́ ìmìnrí ìmísìkì ọba dàdà ni ó dùn lọ́dọ̀ mi mo nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn ṣe chíchẹ́ǹjì ju kí ni ju tùràrí àlèmísìkì lọ. so anabi musa kò ṣe sùúrù lórí àlámọ̀rí yẹn ọba dàdà wa ni wà á nàá bí aṣèré mo wá fi mẹ́wàá kún ó wá di kí ni ó wá di fọ́tì ibẹ̀ láti rí wípé àsáwà tá à ń tààtì báyìí tàbí twenty nine báyìí asáwọn kan ti gbà àwẹ̀ ṣáájú wa ànábì musa náà gbà àwẹ̀ ló fi ní yá ayú alladina amanu kutiba alaykumus siyam. mo ṣàwẹ̀ yìí lọ́rùn ẹ̀yàn fún yín. kama kutiba ala alladina min qablikum la'allakum tẹ̀kọ́. ìbéèrè tó yẹ ká bi gbogbo wa dáadáa ká bi àwọn tó wà nílé náà ǹjẹ́ àwọn tán sọ pé àwọn wà lórí ẹ̀sìn àwọn ànábì kan fáwọn náà máa gbà àwẹ̀ yẹn. Hmm àbí wọ́n gbàgbé hmm. tí wọn ò bá gbàgbé ká padà wá sórí àwẹ̀ tiwa àmọ́ kí wọ́n kọ́kọ́ gba Islam torí pé gbogbo tí wọ́n fáwọn ànábì tó ṣáájú ni wọ́n dá padà fáwa ọba adẹ́dà wa rè brand rẹ̀ ó bá wa túnṣe ó wá ṣe ní fúfú yẹ hmm. ó wá ṣe ní tààtì ó wá ní wà á lẹ̀lẹ̀ rí iná yòó tí kú náà wò ẹni bá rẹ̀ ẹni tí máa ń rìnrìn àjò ẹni bá járúgbó ẹni ó mọ̀ gbà ń tiẹ̀ àmọ́ táwẹ̀ bá dé tí wọ́n láwẹ̀ ìdé náà àmì rí yàtọ̀ ó dáa kéèyàn lè gbààwẹ̀ gbogbo wa la mọ̀ lásìkò yìí wípé àwọn èèyàn ń lọ́wọ́ gbogbo wa la pa àwọn èèyàn ń sin tọba adẹ́dà ọba adẹ́dà ń sáwọn tó wà lórí ilẹ̀ púpọ̀ torí báwọn èèyàn ṣe kí ni ń Zamaniya وقال موسى لأخيه هارون اخلفني في قومي. ń bọ̀ wá pé forty anabi musa ẹ̀mí rẹ̀ ti wà lọ́dọ̀ ọlọ́run láti lọ bá ọba tó dá sọ̀rọ̀ pé ọlọ́run mo mọ̀ dúpẹ́ ó fẹ́ bá ọlọ́run sọ̀rọ̀ ń wọ́n ń yára tètè lọ. wàkọ́lá musa lè àkíyì anabi musa wọn sọ fún ọmọ ìyá rẹ̀ wàzírù rẹ̀ haruna nàbí pé èrè arúnà okùnlókùn ní ìkọ́ òní. dákun rólédè mi bá mójú tán mọ̀ bà ní ìsọ̀rọ̀ ayé láì. dákun wà á ṣùrì sí dáadáa o. wàlá tẹ̀tẹ̀bẹ̀ sẹ̀bílà lùmọ̀sídìn. wàlá tẹ̀tẹ̀bẹ̀ sẹ̀bílà lùmọ̀sídìn. gbogbo ojú ọ̀nà àwọn tí wọ́n máa ń ṣèbàjẹ́ mọ́gbà wọn láàyè o torí pé ọ̀rọ̀ yìí ò sí kí ni kò yé wọn. ìrìn àjò yẹn ni wọ́n rìn tànàbì Musa kúrò lọ́dọ̀ wọn ló fi di wípé wà máa ájálaka àwọn. wà máa ájálaka àwọn qaumika ya Musa. dídé tá nẹ́bí Musa alayhi salam tó padà sókè túrì Sínà láti lọ bá Ọlọ́run sọ̀rọ̀ lọ bá dàda pé ìrẹ̀ Musa wà máa ájálaka àwọn qaumika kí ló dé tó lè dúró ó bá máa kó wọn bọ kẹ́bìjọ débẹ̀ yẹn instead tó fi yọ seventy kò yẹ kó mú seventy lọ́wọ́ kí ló dé Àjàlákà nǹkan òmíkà kí ló dé tó o ṣáájú wọn nínú ojúṣe aṣáájú òun ni kó wà lẹ́yìn àwọn ọmọ ìjọ rẹ̀. Kò yẹ kó jẹ́ pé wájú ló wà. Ẹ wá gbé títà náà mú sáfọ̀. قال هم أولئك على أثري وعجلت إليك ربي ترضى قال هم أولئك àwọn tẹ̀rí ọba dẹ́dà àlá àsàrì wọn ò jìnnà sí mi àwọn náà ń tẹ̀lé mi ìyẹn ni pé wọn ò ní pẹ́ súnmọ́ nísìn. wà á jẹ tu ilé ìkarọ̀ bí ní tẹ́wọ́. mi ò fi wọ́n lẹ̀lẹ̀ mi ò fi wọ́n lẹ̀lẹ̀ alá àṣàrì mò ń wò wọ́n lẹ́yìn ọ̀nà wọn ò jìnnà sí mi kì í ṣe pé mo dá wọn dára wọn torí mo ṣe é fi lẹ̀lẹ̀ torí mo ti rí nǹkan fà lẹ́yìn tán dá wọlé. àmọ́ tó jẹ́ mi ò kájú dọ́dọ̀ rẹ̀ lè tàrùgọ̀ mo fẹ́ kó yọnu sí mi. ìyẹn ni pé kóńtù àṣekì kọ̀dìṣẹ́dà àwọn kọ̀dìṣẹ́dà àlẹ́ ìyá àṣọ́kọ̀yọ̀lẹ̀kọ̀ ìdí ó ti lé mo ti ń jẹ̀ràn àti bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ mú mímú mi ni ó sì máa rò pé sásìkò òun ti tó ni àṣà òkú nìyẹn o sásìkò òun ò dégínì èyí ó wà lójú oorun lásùbà yóò wà máa ní yóò wà máa wá gbogbo àgọ mẹ́rin ti lò á ah, ó dà pọ̀ sí ń pè wọn táàmù tó bá yára jù ní pẹ́ tó pàṣà látù ìyẹn ni pé ẹ̀mí rẹ̀ kọ́lìbù wú mọ́ alẹ́kùn fil masjid ẹ̀mí rẹ̀ òpó ní mọ́sálásí ànábìlẹ́ni tọ́lọ́run bá ní kọ́lọ́run kó fàṣẹ ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ ó nírú àwọn èèyàn tó bá dojú àlè kíámà wọn ò máa bẹ lábẹ́ kíni o lábẹ́ bòójì kan lábẹ́ tẹ́ǹtì kan lábẹ́ xẹ́yìmọ̀ kan eléyìí tó jẹ́ bòójì àpọ́nlé torí pẹ́mi wọn so mọ́ba tó dá wọn. àrídọ̀ rọ̀bì ìmọ̀ wáyọ̀ náà ọba dẹ́dà ó jẹ́ ògóńgó tó lágbára kéèyàn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ nítorí ẹ̀ wípé mò ń wáyọ̀ náà ọba mi ni. èèyàn sì gbọ́dọ̀ gbé lérí gbogbo tó bá jẹ́ ntọ́ba dẹ́dà bá ṣe fún yàn láyé ó ní wàrúdùwánú lọ akbar wàlọ́hu ya'lamu ma tasna'un rìdùwánú lọ akbar ìyọnu ọlọ́ọ̀bà dáadáa ló tóbi má wàá yọnu yẹn o torí pé rídọ̀n náà sì gáyà tún là tó gbogbo ẹni tí máa ń wáyọ̀nú èèyàn gáyà tún ògóńgó kan tí o gbogbo tó ti ń èèyàn wàá máa ṣe ọba tó ìgbẹ́ta kó máa ọlọ́run àwọn èèyàn ó padà wá yọnu

ní tí wọ́n sọ fún ọ lẹ́ẹ̀kan nígbà yẹn kò tí ì tán lórí ẹ̀mí wọn mo ti dán wọn wò mímbà àdíkà gbàrà tó kú lọ́dọ̀ wọn tó fi árúnà wọn mo ti dán wọn wò. wà á dọ́là hùmù sáà mi rí. torí pé àhàsíbà nẹ́ẹ̀sù أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون kò sí bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa bẹ tí ó pèrè lólùgbàgbọ́ òdodo tọ́lọ́hùn ní bẹ́ẹ̀ gbàgbọ́ yẹn wò pé sélòótọ́ ló ń gbàgbọ́ fatanahum mo dán wọn wò mo fẹ́ wò gbàgbọ́ yẹn pé sélòótọ́ ni wọ́n gbà sélòótọ́ ni wọ́n mo retí mo ṣe fún wọn wà á dọ́là ó dà ẹni tí kọ́dàrú kò lórí wọn òun ni arákùnrin kan pè ní ara sámírà alùpàdé òmùmá dàkọ rẹ̀ ni ó wá sàtìtì rẹ̀ sí sílùú rẹ̀ ara fámìlà ìlú yẹn wo ní ìmí ìta máa ń ṣe ògédègbè màlúù náà máa ń sìn bẹ́ẹ̀ bá wọn. فرجع موسى إلى قومه غضبان أسفا ni tá a bá padà á rí i pé ọba dẹ́dà padà bá a sọ̀rọ̀ kó tó di pé fàrọ́jà ó padà kó tó ọba ti Musa pé eléyìí ni ìtọ́sọ́nà ohun tó sì fẹ́ lọ gbà ni ẹ pé kí ni ìtọ́sọ́nà kí ló fi ṣẹ̀ríà títa ni táwọn ọmọ bàní Ísírẹ́lì ọmọ lò tó fẹ́ lọ gbà nìyẹn pé báwo ni wọ́n ṣe máa ṣe ọ̀rọ̀ tí wọn náà ló bá lọ oríire wọn táyé àtàlìkíámà ló bá lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn oríire ayé àtàlìkíámà tó yẹ káwọn èèyàn orí lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn wọn ì wá oògùn làwọn èèyàn máa wá kiri ọ̀dọ̀ àfà oògùn olójú ẹni tẹ́sán pé ẹ̀dá kò tàbá gbá lọ̀rọ̀ mọ̀dánà tán ẹ̀dá kò kí la tún lè ṣe tádọ́ òfin gbà kí láti máa bẹ lórí dáadáa yìí táàtì ní kú bẹ́ẹ̀ ni wá sí rọ̀ yìí àwọn èèyàn níbèrè rẹ̀ pé ara ẹni bá fẹ́ máa bẹ lórí dáadáa tí ò fẹ́ jẹ́ kí ramadan ó tètè tán lára òun wàlẹ̀ yẹ sọ ma sí tàmí ṣàwà kó tún gba mẹ́fà nínú kíni nínú oṣù tó tẹ̀lé àwọn lè yẹ sọ ma àyà ma bèè àbí kó thirteen fourteen ní gbogbo oṣù aw yasumu yawm al-khamis wal ithnin àbí kó máa gbà àwẹ̀ ọjọ́ monday àti kìíní àti thursday irú yẹn yóò máa refresh ẹ̀mí abẹ allahumma ya muqallibal qulub àmín ìrẹlọba tí máa yí ọkàn yíyí ọkàn nù agbára rẹ ni sabbit qulubana ala ta'atik jẹ́ kí ẹ̀mí wa ó dúró lórí tẹ̀lé tiẹ̀ wala hawla wala quwwata illa